Ìṣe àwọn àpọ́stélì orí kẹjọ. Sọ́ọ̀lù sì ní ohùn sí ikú rẹ̀. Ní àkókò náà, inúnibíni ńlá kan dìde sí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù. A sì tú gbogbo wọn kálẹ̀ já agbègbè Judea òun Samaria, àfi àwọn àpọ́stélì. Àwọn ènìyàn olùfọkànsìn sì di òkú Stefanu. Wọ́n sì po òǹréré ẹkún kíkan sórí rẹ̀. Ṣùgbọ́n Sọ́ọ̀lù ó ń da ìjọ ènìyàn Ọlọ́run rú ó ń wọ ojoojúlé ó sì mú àwọn ọkùnrin àti obìnrin ó sì ń fi wọ́n sínú túbú àwọn tí wọ́n sì túká lọ sí ibi gbogbo wọ́n ń wàásù ọ̀rọ̀ náà Fílípì sì sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria ó ń wàásù Kristi fún wọn àwọn ìjọ ènìyàn sì fi ọkàn kan fiyèsí ohun tí Fílípì ń sọ nígbà tí wọ́n ń gbọ́ tí wọ́n sì rí iṣẹ́ àmì tí ó ń ṣe nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí ẹ̀mọ́ ti ń kígbe lóhùn rárá jáde wá àti ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bá jà àti àwọn amọ́kùn a sì ṣe dídá ara wọn ayọ̀ púpọ̀ sì wà ní ìlú náà ṣùgbọ́n ọkùnrin kan wà tí à ń pè ní Símónì tí tí máa ṣe oṣó ní ìlú náà tí sì máa jẹ́ kí ẹnu ya àwọn ará Samaria a máa wí pé ènìyàn ńlá kan ni òun ẹni tí gbogbo wọn bọlá fún àti èwe àti àgbà ń wí pé. ọkùnrin yìí ní agbára ọlọ́run tí a ń pè ní ńlá. òun ni wọ́n sì bọlá fún nítorí ọjọ́ pẹ́ ni ó ti ń ṣe oṣó sí wọn. ṣùgbọ́n nígbà tí wọ́n gba Fílípì gbọ́ ẹni tí ń wàásù ìrètí ìjọba ọlọ́run àti orúkọ Jésù Kristi abaptisi wọn àti ọkùnrin àti obìnrin. Símọ́nì tìkára rẹ̀ sì gbàgbọ́ pẹ̀lú nígbà tí a sì bátíìsì rẹ̀ ó sì ń bá Fílípì jókòó ó ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tí ń ti ọwọ́ Fílípì ṣe ẹnu sì yá nígbà tí àwọn àpòsílì tí ó wà ní Jerusalem sì gbọ́ pé àwọn ará Samaria ti gba ọ̀rọ̀ Ọlọ́run wọ́n rán Pétérù òun Jòhánù sí wọn àwọn ẹni tí ó sì gbàdúrà fún wọn nígbà tí wọ́n sọ̀kalẹ̀ kí wọn kí ó lè rí ẹ̀mí mímọ́ gbà nítorí tí ó fi di ìgbà náà kò tí ì bà ẹnikẹ́ni nínú wọn kìkì abaptisi wọn ní orúkọ Jésù Olúwa ni nígbà náà ni wọ́n gbé ọwọ́ lé wọn wọ́n sì gba ẹ̀mí mímọ́ nígbà tí Símọ́nì sì rí i pé nípa gbígbé ọwọ́ lé ni ní à ń ti àwọn àpòsílẹ̀ fi ẹ̀mí mímọ́ fúnni ó fi owó lọ̀ wọ́n ó wí pé. ẹ fún èmi náà ní agbára yìí pẹ̀lú kí ẹnikẹ́ni tí mo bá gbé ọwọ́ lé kí ó lè gba ẹ̀mí mímọ́. ṣùgbọ́n Pétérù dá a lóhùn wípé kí owó rẹ ṣègbé pẹ̀lú rẹ nítorí tí ìwọ rò láti fi owó rẹ bùn ọlọ́run ìwọ kò ní ipa tàbí ìpín nínú ọ̀ràn yìí nítorí ọkàn rẹ kò ṣe déédéé níwájú ọlọ́run nítorí náà ronúpìwàdà ìwà búburú rẹ yìí kí o sì gbàdúrà sọ́dọ̀ ọlọ́run bóyá yóò dárí ète ọkàn rẹ jìn ọ́ nítorí tí mo wòye pé ìwọ wà nínú ìkorò òróǹro àti ní ìdè ẹ̀ṣẹ̀. nígbà náà ni Símónì dáhùn ó sì wí pé. ẹ gbàdúrà sọ́dọ̀ Olúwa fún mi kí ọ̀kan nínú ohun tí ẹ̀yin ti sọ kí ó má ṣe bá mi. àti àwọn nígbà tí wọ́n sì ti jẹ́rìí tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ Olúwa wọ́n padà lọ sí Jerúsálẹ́mù wọ́n sì wàásù ìrere ní ìletò púpọ̀ ti àwọn ará Samaria. áńgẹ́lì Olúwa sì sọ fún Fílípì pé. dìde kí o sì máa lọ sí ìhà gúúsù ní ọ̀nà tí ó ti jerusalemu lọ sí gaza ti í ṣe ijù. nígbà tí ó sì dìde ó lọ sì kíyèsí ọkùnrin kan ará ethiopia ìwẹ̀fà ọlọ́lá pípọ̀ lọ́dọ̀ kandake ọbabìnrin àwọn ará ethiopia ẹni tí í ṣe olórí gbogbo ìṣúra rẹ̀ tí ó sì wá sí jerusalemu láti jọ́sìn òun sì ń padà lọ ó sì jókòó nínú kẹ̀kẹ́ rẹ̀ ó ń ka ìwé wòlíì àìsáyà ẹ̀mí sì wí fún fílípì pé. lọ kí o sì da ara rẹ pọ̀ mọ́ kẹ̀kẹ́ yìí. fílípì sì súré lọ ó gbọ́ ó ń ka ìwé wòlíì àìsáyà ó sì bí pé. ohun tí ìwọ ń kà ni ó yé ọ. ó sì dáhùn wípé. yé àṣeyé mi bí kò ṣe pé ẹnìkan tọ́ mi sí ọ̀nà ó sì bẹ Fílípì kí ó gòkè wá kí ó sì bá òun jókòó ibi ìwé mímọ́ tí ó sì kà náà ni èyí. a fà á bí àgùntàn lọ fún pípa àti bí ọ̀dọ́ àgùntàn yìí ti ya adi níwájú olùrẹ́rùn rẹ̀ bẹ́ẹ̀ ni kò ya ẹnu rẹ̀ ní ìrẹ̀sílẹ̀ rẹ̀ a mú ìdájọ́ kúrò ta ni yóò sọ̀rọ̀ ìran rẹ̀ nítorí a gba ẹ̀mí rẹ̀ kúrò ní ayé. ìwẹ̀fà sì dá Fílípì lóhùn ó ní. mo bẹ̀ ọ́ títa ni wòlíì náà sọ̀rọ̀ yìí ti ara rẹ̀ tàbí ti ẹlòmíràn. Fílípì sì ya ẹnu rẹ̀ ó sì bẹ̀rẹ̀ láti ibi ìwé mímọ́ yìí ó sì wàásù Jésù fún un bí wọ́n sì ń lọ ní ọ̀nà wọ́n dé ibi omi kan ìyòfà náà sì wí pé. wò ó omi nìyí kí ni ó dá mi dúró láti baptist. Fílípì sì wí pé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 nítorí tí ó ń bá ọ̀nà rẹ̀ lọ ó ń yọ̀ ní asọ́tù ni a sì rí Fílípì bí ó sì ń kọjá lọ ó ń wàásù ìrere ní gbogbo ìlú títí ó fi dé Kesaria.